بالله من الشيطان لم تعلم أن الله له ملك السماوات والأرض Thank you. سبحانه وتعالى إليه تطفي آلوه تطفي جواب على فيك هو إليه ودي أجوك فا سنو حسن رمضان ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìjọ tàbí ẹni sọ́lọ́lọ́ àlùfáà láti. السلام عليكم ورحمة الله وبركاته ليت تواجه حلو تفسير سورة المائدة آية سيادة أولا لآية وجه سيدنا الله بعد نصر نبات القريب ìdájọ́ lè ọlọ́run ọba wa ń sọ wípé àlọ́sẹ́ àlọ́wọ́ àti ọmọ ọ̀hánà àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ń sábà wà àti ìwọ̀n náà. ọlọ́run ní eré àtẹ́ńdé ọ̀wá mọ̀ ní pé dájú ọlọ́run ọba gbogbo kápá gbogbo sánà ọwọ́ ẹ lọ́wọ́. kápá gbogbo lẹ ọwọ́ ẹ lọ́wọ́ ẹni tó ní kápá ohunkóhun ni òun ládájọ́ lórí ohunkóhun tó ti pé kò sẹ́nìkan tó lè sàsọlé lórí ìdájọ́ ẹ̀ àtẹ̀yí tó wù ní nípa ohun tó bá fẹ́ nítorí bẹ́ẹ̀ yọ áfíríkù máa yí ní ẹ̀ṣá ẹ̀tọ́ bá wọn náà bá yọ jẹ́ ní à ẹ̀tọ́ bá fi òkòyẹ́ fi ohun tí máa yí ní ẹ̀ṣá yóò sì fàbóríkì fẹ́ni tó bá fẹ́ torí kọ́lọ̀ wọn bá yẹ wọ́n lọ́ọ́ aláàbò mi sẹ́yìn pẹ̀lú adáni ṣe lórí gbogbo nǹkan àyà mi ti àbù òun ni àyà tí ó ń sọ fún àtẹ̀bí sallallahu alaihi wasallam kíkọ́ má bàánú jẹ́ lórí ìṣesí àwọn júù àti àwọn mùlẹ́bí kọ́ má pọ̀ kẹ̀jẹ́ nípa wọn ọlọ́wọ́ bá wà ń sọ fún àtẹ̀bí pé yá ayé hà rọ̀ṣù ọjà yà sún kálẹ̀ bí rẹ̀ sáré àwọn ọ̀dà jẹ kọ́kọ́ nínú jẹ́ àwọn ẹni tó ti pé wọn máa yára sí àìní ìgbàgbọ́ sọ́lọ́ nínú àwọn ẹni tí wọ́n máa sọ pé anígbàgbọ́ lẹ́nu lásán ṣùgbọ́n wọ́n wí lẹ́nu ní. ṣùgbọ́n wọ́n wí lẹ́nu lásán sí ìgbàgbọ́ ìyọ̀dọ́kẹ́ wọn. ẹ wọ́n ní àwọn aláwọ̀ áyà ọ̀sán kalẹ̀ nípa àwọn ẹni tó máa yára ọ̀sà ìdìgbàgbọ́ àwọn tó máa jáde kó níbi ìtẹ̀lé sọlọ́wọ́ àti àwọn ẹni tó ti ìfẹ́ wọn òun ni wọ́n gbé lékè òkè ọlọ́run ọlọ́run jẹ rẹ̀ àwọn wọ́n máa ní adígbàgbọ́ lẹ́nu lásán kọ̀lámùtò mílíkù ló ọkàn wọn sì nígbàgbọ́. ìtumọ̀ rẹ̀ ní pé ìgbàgbọ́ yẹn wọ́n máa fi hàn pẹ̀lú ahọ́n wọn ọkàn wọn kẹ̀dẹ̀rẹ́ ahoro ní kò sí dandan àwọn yẹn kò lẹ́bi kí ni wọ́n májèmọ́pọ̀ tún jẹ́ irúfẹ́ àwọn ẹ̀dìyẹ onílẹ̀ lẹ́bi àádùn àtàwọn yahudi àwọn júù tí wọ́n jọ ta islam wọ́n jọ ta islam àtàwọn mùsùlùmí gbogbo àwọn ẹni tá a wí yẹn sábà òun lẹ́lẹ̀ nìkan síbi ìyẹn ní pé wọ́n bá ń da irọ́ lówó tí wọ́n bá ti gbọ́rọ̀ etí wọ́n rẹ̀ fẹ́fẹ́ sí i lé kò fa ìlú nà á lépa irọ́ ni wọ́n máa bí lórí ẹ̀ sàmùbọ̀ òun lè lè mọ́ mi ní àkọ́rí ìrẹ́láwé àdúró. bákan náà bí wọ́n ti ń gbọ́ irọ́ yìí wọ́n tún wá gbé irọ́ yẹn wọ́n tún lọ gbé fáwọn ẹlòmíì tí wọ́n wá lọ sí lọ́dọ̀ rẹ̀ àtẹ́bí wọ́n ní wọ́n gbàlérò ní wípé wọ́n á máa gbọ́ irọ́ wọ́n á wá tún lọ gbérọ́ mélòdì tí ò sí lọ́dọ̀ rẹ̀ àtẹ́bì nínú àwọn ọ̀tá rẹ̀ wọ́n tún lọ parọ́ fún ọ. lábẹ́ ayé ọlọ́run tún bẹ́ẹ̀ máa ṣàlàyé fún wa ẹgbẹ́ àdéhùn àwọn yẹ̀hú wọ́n á máa yí ọ̀rọ̀ lábẹ́ bẹ́ẹ̀ wọ́n tún ṣègbìyànjú kó o ní wọ́n tẹ́ nílò dájọ́ nílẹ̀ oníṣìlélógún nípa àwọn yẹ̀wùdí méjì tí wọ́n ságbèrè wọ́n sì ti jáde lẹ́kọ̀ọ́ wọ́n jáde lẹ́yà fẹ́ẹ́ kí wọ́n lẹ̀ wọ́n ló kò pa gẹ́gẹ́ bí ti àzìrá. wọ́n wá fẹ́ kí ipò tí ilẹ̀ ló kò pa yóò fi ní rinlẹ̀ ọlọ́wọ́ wá sọ pé yóò hárùn náà lè ká ló wà wípé bá a dì bá wà á àwọn ẹni tá a wí wọ́n bá yí ọ̀rọ̀. kọ́wọ́ láàyè sọ́wọ́ àyẹ̀lẹ́ kọ́wọ́ bá rọ́ fẹ́rẹ́ wọ́n bá jà rọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti dé mọ́lẹ̀ àwọn ẹ̀ ti bọ̀ fọ́rọ̀ ọlọ́run ni àwọn kẹ́yìn ibo yẹ kú lóró. wọ́n ní oṣù sọ pé èrèwò sí tọ́lá báyìí wọ́n sọ fún yín pé fakulu òun ni ẹ gbà wà iláwùsù táwọn fàdàrú ọ tí wọn bá ti wá lè fún yín ní wọn ta ẹ ṣọ́ra ẹ má gbà wọn lé àyà yìí ọsọ kalẹ̀ nípa àwọn ọjọ́ kan nínú àwọn yahood wọn pẹ nìkan láàrin oyè ẹni pé wọn pa ìyẹn kan wọn wá sọ báyìí pé ẹ jẹ́ ká gbé ìdájọ́ ká lọ gbé bá lẹ́bí sallallahu alaihi wasallam lépa ẹni tá a pa ká lẹ́bí bá mú ìdájọ́ wá sí gbéyà wípé káwọn lọ sanwó ẹ bí ẹni tí wọ́n pa fákúbàdó ẹgbàá ẹgbàá dájọ́ yẹn wọlé ṣùgbọ́n lọ́wọ́ ẹ kó dájọ́ wáyé pé tí wọ́n pa ẹ̀yin náà di sọ̀lá tẹ̀sán òun nílùú ẹ má gbà á wọ́n ní ọ̀tá àyà yẹn wáyé lé lórí nìyẹn ṣùgbọ́n èyí tó rí lẹ́yìn òun ni bí àyà yìí sọ̀kalẹ̀ nípa àwọn yẹ̀wù bí méjì ọ̀rọ̀ tó lálàáfíà nìyẹn àwọn yẹ̀wù bí méjì lọ́kùnrin lóbìnrin wọn wọ́n ṣe sì náà àwọn yẹ̀wù tí tẹ̀ ti ṣéǹjì tí ọlọ́run ti bẹ lọ́wọ́ wọn tó ṣe pé wọ́n ti mẹ́nu àtọ̀rọ̀ òun ni nílẹ̀ ló kò pa ẹni tó bá jáde lé kọ àbábilé àtọ́básájò wọ́n wá yíbo wọ́n wá wá ọ̀rọ̀ bíi lọ́dọ̀ ara wọn wá táàmù bíi lọ́dọ̀ ara wọn lórí wípé àwọn kẹsì bílálà ọgọ́rùn kúrin ẹ̀rí ibẹ̀ wọn táwọn oṣù kò ní ẹ ìgbà tó wá di pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó àtẹ̀lé ìṣèjì jẹ́rọ́ tán wọ́n wá ń sọ láàrin ara wọn yìí pé bàtà ènìyàn ti sì náà ilé ẹja gbé dájọ́ lọ bá tẹ́lẹ̀ tọ́ba ti kó lè mú dájọ́ wá wípé kí àwọn síbílà àlàfẹ́ nìyẹn lásán káwọn fúnni pàṣán ẹgbàá kẹsì gbàgbé àwíjàre ní ẹ̀rí ni láàrin yìí sọ́lọ̀ ajá sí wípé. àdẹ́bí kẹ́gbẹ́ àwọn àdẹ́bí ọlọ́wọ́ ọba ti ṣèdájọ́ láàrin yìí nìyẹn ṣùgbọ́n tó bá lọ wa nìyẹn ló kò pa ẹgbẹ́dọ̀ tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ fáwọn yòókù wọn bẹ́ẹ̀ nìyẹn sì jẹ̀bi kí wọ́n lẹ̀ ló kò parí wọ́n lè wọ àkàdé ọwọ́ lọ́pọ̀lọpọ̀ nípa ilé látọ̀dọ̀ Abdullahi ibn Umar ọ̀dí ọlọ́ọ̀tà láàrin kùmọ́ wọ́n lé àwọn Yahudi wọ́n lọ bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam wọ́n á sọ pé arákùnrin kan àtòbìnrin kan wọ́n gbàgbèrè òjíṣẹ́ ọlọ́run wá ní ọ̀dà kílẹ̀ ìrírí nínú àtọ̀rọ̀ nípa pé ká sọ ẹni tó bá ṣàgbèrè ló kò nígbà tó ti ní abilé akẹ́dójú sí wọn lábẹ́lẹ́ á sì lù wọ́n lẹ́gba àdúrà wọn kàlámù sọ pé àkàdámù tó ọ̀pàrọ̀ ni tẹ̀sẹ̀ fi hárọ̀ jíbọ̀ ilẹ̀ ló kópa lọ́wọ́ àti àtàwọ̀rọ̀ torí bẹ́ẹ̀ lọ gbé májàmú láéláé wá wọ́n wá gbé májàmú láéláé wá wọ́n tẹ́lẹ̀ wọ́n wá di wí ẹsẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa kí wọ́n lẹ onísìn lẹ́tọ́já mi lé bàbá mi lé ya ló kò pa ẹnìkan ni wọ́n wá dáwọ́ wò ọkà òbí fẹ́ wájú ọkà òbí fẹ́ lẹ́yìn Abdullahi ibùdó sàlámù wà lọ pé ẹrùfà yẹn náà gbọ́wọ́ ẹ̀ kó lórí ẹ̀ nígbà tẹ́lẹ̀ yọ gbọ́wọ́ kó ní orí rẹ̀ bó ṣe ti fi àyà kí wọ́n lẹ aṣẹ́wó lọ́kùnrin lóbìnrin kí wọ́n lẹ lóko pa òní bẹ́ẹ̀ làwọn ẹ̀ bá sọ yìí pé ah òdodo lọ sọ yẹrẹ Muhammad ayé ẹ̀ lóko bá fẹ́fẹ́ ìjọ ọlọ́pàá ní kí wọ́n kó àwọn oníjèjì wọn ní kí wọ́n lẹ̀ wọ́n lóko pa ẹ̀rí àfáwọn tí wọ́n gba àdéjì wáyé àfáwọn tó láì gbọdọ̀ rẹ́wà lọ́dí ọlọ́ọ̀kú ti ara ní òwúrọ̀ ó ní lórí arákùnrin náà tó ṣe yí pé ìyá ní alàlùbọ̀rọ̀ á tó ti yí pé ìyẹn ni pé bí wọ́n ti ń tẹ̀ báyìí ti ń sọ̀rọ̀ akókò yẹn wọ́n ti tó kò fi padà bá tó fi pa ìyẹn ni kó sojú òwú wọ́n ti mẹ́ẹ̀kú eléyìí jẹ́ gbólóhùn ti rán bùkọ́rí nínú gbólóhùn rí wọ́n ní wọ́n sọ fáwọn yẹ̀wò sí pé ẹni tó bá ti sì rẹ́ tó ṣàgbèrè lọ́kùnrin lóbìnrin tí wọ́n ti lọ́kọ tí wọ́n ti láya kílẹ̀ yìí máa ti fún ọ wọ́n ní bẹ́ẹ̀ ni á dojú sí wọn ní á dojú sí wọn wọn lànà ti sọlọ lọ àtàláwà tó fẹ́ lọ gbé àtàwọrọ wa tí ṣe má jẹ kó láéláé ti ṣe síra ilẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀kì tọ́lá ikú tọ́lẹ̀ ń sọ wọn ni wọn bá àwọn ènìyàn bá dé wọ́n wá sọ fẹ́nìkan tí wọ́n yọ́nu nínú wọn ẹjọ́ yá gà ìyẹn gà ìgbà tó dá yẹn kẹ́ ọba bọ̀wọ́ bò àlùkò káláwa pé gbọ́wọ́ ẹ̀ fún bẹ́ẹ̀ yọ gbọ́wọ́ fún bẹ́ẹ̀ báyìí bó ṣe di aya tó rọ ìdíbì aya ìlẹ̀lókò parí pẹ̀lú lọ́mọ wọn bọ̀ nígbà tó bá ṣàgbèrè lọ́kùnrin lóbìnrin tọ́já mi nípa àbábílẹ̀ ya tí wọ́n lẹ̀ lókò pa ọwọ́ alẹ́ rẹ̀ mohammed olùbẹ́ẹ̀lì aya ìlẹ̀lókò pa pẹ̀pẹ̀ ṣùgbọ́n àwọn àpamọ́ láàrin ara wa ni ìṣọ́lọ́ wa pàṣẹ pé kí wọ́n lé àwọn ilé ìlókò pa. ẹgbàá wa mi lọ́sọ̀tọ̀ ìmọ̀ muslim rahimahullah wọ́n lè òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ti yàn yẹ̀húdí wọ́n bí yẹ̀húdí ọkùnrin káwá bá àti lóbìnrin àwọn méjèèjì ti ṣe pálapàla wọ́n ságbèrè wọ́n wá di pé òjijì ọlọ́run bá dé tó fi dọ́dọ̀ àwọn yẹ̀húdí wọ́n wá ní ọjà kele o tẹ bá se fẹ sọ bá sá báyìí lílo àtàwọrọ kele dájọ tó wà bẹ́ẹ̀ wọn á ní ha fi èédú yí ẹnìyẹn lójú èédú á tu lójú gbé àwọn méjèèjì jáde á wá bá àwọn lójú jẹ́ á máa bọ̀ káàkiri yóò fi pàṣẹ òní wọn pé òun ní o. wọn náà tàwọ̀rọ̀ adé àtàwọ̀rọ̀ wa àtìlóhà ẹ̀kẹ́. ègbòǹtò sọ ní kí tọ́lá ìwọ tọ́lẹ̀ sọ ọba bá gba tọ̀rọ̀ ni wọ́n bá kà wọn níbi áyà lé afẹ́wó lóko pa wọ́n bá ní ọmọkùnrin yẹn ọ̀pọ̀ wọn kó ọkà yìí ti bẹ̀ wájú àti yìí ti bẹ̀ yọ gbọ́wọ́ kó fẹ́ kó ti di bí àyà ilé aṣẹ́wó lọ́kùnrin lóbìnrin pa tí wọ́n ní lọ́kọ̀ tó ní láyà lọ́wọ́ àdó ẹ̀. òjò ọlọ́ba ni wọ́n lé wọn ló kópa afáwọn ọ̀sọ̀lá ìbọn ọ̀rọ̀ rọ́jà lọ́ọ̀tà láàrin fún wọn ó lè bí lẹ́ẹ̀ wọ́n àfẹ́ tó lé wọn ló kópa jọ ẹ̀. ó ní kọ́lá àwọn orí ẹni yẹn fẹ́ pé ìfọwọ́ tarí ògùn báyìí tó tó ní bá àwọn padà ló kópa náà. inú ẹgbàá wà nínú sọ́nà àbíjà wọn làwọn yẹn kan nínú àwọn yẹn fún wọn ké sí òṣìṣẹ́ ọlọ́run ọba ìlàkù níbi àyè kan níbi tó do wà sí ìrìnàjò gbogbo sí lẹ́gbẹ̀ẹ́ bẹ̀. ọwọ́ abá wọn níbi ilé kan wọn ní abal kọ́ọ̀sì ìrẹ́ bàbá kọ́ọ̀sì ọkùnrin kan ló wá sàgbèrè pẹ̀lú òdèrè náà torí pé dájọ́ fún wa ẹ̀rí wọ́n wá gbé ìrọ̀rí kó ti ṣe ọba bílò ó jókòó lé ọwọ́ ni ọlọ́ba gbé àtàwọ̀rọ̀ wa ìyẹn má jẹ́ kó láéláé ẹ̀ẹ́dì ṣèdájọ́ wọ́n bá gédé e kọ́lẹ́sà àlùwìsáàdà wọ́n nígbà tí ìṣọ́lá ọmọ gbèbí lò yẹn lẹ̀ wọ́n bá rí pé lábẹ́ rẹ̀ yẹn ni pé àtàwọ̀rọ̀ wọ́n gbé àtàwọ̀rọ̀ àlè lórí ojú ọlọ́wà ní sẹ́rí àtàwọ̀rọ̀ yìí àlùsọ̀tàn lákọ̀ọ́dún náà sẹ́ra yóò ti bọ́ nígbàgbọ́ tiẹ̀ bó ti nígbàgbọ́ ìwọ́n àzálẹ̀ sẹ́ni tó sọ kalẹ̀. torí bẹ́ẹ̀ ẹ yẹ̀húdà tọrọ láti rí ẹ lọ bá mú ẹni tó bá jó ní bíbọ̀ jù láàrin yín wá tó bá mú ọ̀dọ́ kan wá kó wá sọ ìjà àwọn tó ti sì lẹ́kùn pé kó mú ìdájọ́ rẹ̀ wá gẹ́gẹ́ bá ti sọ ọ̀tà wọn wò á yà ilẹ̀ ló kò bá kó tó di kọ́ ní pápá ọkọ̀ bẹ́ẹ̀. gbogbo àwọn àkàdé ìsìn wọ̀nyí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí lọ́wọ́ aládọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó jẹ́ ìtọ́ka wípé òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀dájọ́ ní oṣù tẹ̀lé onífẹ́lú àtọ̀rọ̀ kìí ṣe pàtẹ́bí sallallahu alaihi wasallam fi ṣe àkọ́lé fún wọn kìí ṣe fọ́rọ̀ àkọ́lé bí pé oṣù wọn gbà kọ́ lálàáfíà ni àwọn torí báwọn yẹn náà wọ́n pa wọ́n láti kí wọ́n kí wọ́n tẹ̀lé ládàá débi sallallahu alaihi wasallam ṣùgbọ́n eléyìí jẹ́ ìfisí látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jẹ́ sá nípa ìṣẹ̀lẹ̀ yìí tí àtà ọ̀rọ̀ ọ̀dí kó gbé olùsèdájọ́ wúwo ọ̀hún tẹ̀sí nílé ọ̀dọ́wà náà wà láàyè ìwà ti fi ṣẹlẹ̀ tọ́ba ti fi ìdájọ́ ń bẹ náà lọ́kọ́ alẹ́ wa bàbá àtún ní báyìí lọ́wọ́ ìbájá ìbò láyéláyé ẹ̀ lọ gbé wa ilé ìwúlẹ̀ jẹ́ sàdé bàbá rẹ̀ di ìwúlẹ̀ jẹ́ sàdé ẹ̀rí ọjẹ́ wa yìí ọjẹ́ sàdé látọ̀dọ̀ ọlọ́wọ́ wa sọ̀rọ̀ àkàlẹ́ pé kó ṣe bẹ́ẹ̀ àti ká sálábì bí wọn láti lè fi wọn rinlẹ̀ ìfẹ́ kó ti bẹ lọ́dọ̀ yìí rere ni ẹ̀wù ni ẹ wulẹ̀ lóòlì nígbà tó wá di fáwọn ẹ̀ padà jẹ́wọ́ pẹ̀lú ẹ̀ pẹ̀lú pé wọ́n dìbò wí pé ajínigbé ń da wọn láàmú àwọn ọ̀bẹ tẹ̀lé wọn tó wá tó tíra ti fẹ́ lọ́dọ̀ àwọn ni àwọn ti fi kó o ní fi ìdájọ́ rẹ̀ ni làwọn fi lọ gbọ́ ìdájọ́ ti jọ lọ́wọ́ bí wọ́n táwọn lọ sí yẹn ìfẹ́ ẹ̀rú làwọn lò àwọn ọmọ fún àtẹ́tẹ́ wọn dá wọn síbi òdodo náà ni wọ́n ti torí ọlọ́wọ́ bá mi lọ jẹ lọ́wọ́ bá mi kúrò wá pa wọn pé wọ́n wá ń sọ fáwọn èèyàn wọn yìí pé òun lẹ́ lọ́ọ́ bá yìí o ìdájọ́ àwọn alágbèrè fẹ́fẹ́ lọ béèrè eléwò tí tóbi ha dá tọ́ ẹ pé ìdájọ́ tó fún yín ni pé àwọn alágbèrè aṣẹ́wọ́n lọ́kùnrin ló tẹ̀lé tí wọ́n tún ti jábílé kan tí wọ́n jábílé atọ́ba ní tẹ̀lé wọ́n ní pàtó tẹ̀lé bí wọ́n lójú ẹgbàá pàkó tó irú ẹ̀yẹ gbà wọlé wàá lábùtò táwọn kò máa dàrú rọ. ìlàwùtò táwọn tọ́ba ajá sí pé mọ̀ sọ fún yín pé kẹ́ ẹ lù wọ́n ní bàtàn kẹ́ ẹ fi sí wọn lójú tó wáyé pé tó wí kọ́ yẹn ó ní kẹ́ ẹ lẹ̀wọ́n ló kó pa ní fáńgà rúrú ẹ bá gbà wọlé ẹ má tẹ̀lé lórí ẹ̀ tó ti jáde wọn lódodo ọlọ́run bá wá ní ọ̀rọ̀ yóò ní lọ òfin sílẹ̀ sàrò fọlá ìjàmbọ̀lẹ̀ sọlá òfin sílẹ̀ lọ ìṣẹ̀ ìta. ọlọ́run bá ní alẹ́ ti yóò tọ́lọ́run bá gbèrò láti wàhálà rẹ̀ tọ́ba fẹ́ kájẹ́wò bá ìrìnàjò mi ò lè ní kápá ń ṣẹ́gẹ́ fún un tọ́lá àwọn ẹni yẹn. أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم صلاة وإلية àwọn ẹlẹ́ni tó ṣe yí pé ọlọ́wọ́ ọmọ ògbèrò láti fọkẹ́ wọn mọ́ ọlọ́wọ́ ọmọ ẹ̀fẹ̀mí wọn mọ́ ni wọ́n ṣe rí bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ ìdójú títí máa jẹ́ tiwọn láyé. ولهم في الآخرة عذاب عظيم طبعا àtìníjọ́ gbé dalẹ̀ kẹ́yàmọ̀ ìyà tó tóbi máa jẹ́ tiwọn torí bẹ́ẹ̀ àwọn tá a wí sàmàrún àlèlè káàdúgbé. sàmàrún àlèlè káàdúgbé àkàrún àlè sọ̀rọ̀ báyìí jẹ́ àwọn ọ̀gá fún bẹ́ẹ̀ náà ń bọ̀ wá ojú àìmọ́. وإن تعرض عنهم فلن يضرك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. قالوا لسبعون للكاذبين. ẹ láwọn dáwé ìbàjẹ́ ni wọ́n máa ń gbé káàkiri wọ́n gbọ́ bàjẹ́ wọ́n á tún máa gbé káàkiri. wọ́n tún jẹ haram bàhá wọn a máa jẹ́ asọ́hótù òun náà ní rọ́ṣùwà owó bọ̀nú. owó bọ̀nú òun ní fílẹ̀ kó tó dánwó ẹ bóyá ohun téèyàn lẹ́tọ̀ọ́ sí àbí ohun téèyàn lẹ́tọ̀ọ́ sí rọ́ṣùwà ni. ráìtì rẹ ni kò rìn lójú ọ̀lẹ̀ ṣùgbọ́n ráìtì ọlọ́pàá kí kí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó o bá fọwọ́ òní jí orí bọ́ọ̀lù ọjà fẹ́ẹ́dì tí ẹ bá takú kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n tó o bá sẹ́ kò sí wàhálà tọ́rẹ́tọ́rẹ́ ní kó rì wọ́n ní ọjàwé ó ti jáwé ìwé ọkọ̀ ń bẹ ó tó lọ́dún kù kan wọ́n ta tún wà kẹ̀kẹ́ wí ó sì bó kan tó ní mọ̀ ẹ̀ nítorí kí wọ́n fi lè gba rọ́ṣùà ìbọn lónìí ẹni tí ń fún yẹn àtẹni tí ń gbà àtẹ̀tọ́ sàlàgàtà gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti jọ máa kẹ́gbẹ́ nínú èpè àwọn ẹlòmíràn làwọn ń dupò irú ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ ọ́ lọ́n ṣẹlẹ̀ káwọn olóṣèlú ṣé kò bá ṣe fún wulẹ̀ tọ̀ sí èyí ṣe tó tún sẹ̀ kọ́kọ́ háwọ́ one thousand mẹ́rin kọ̀ọ̀kẹ́rẹ́ ìhun táwọn yẹ̀yẹ́ gbà wọ́n gba rọ́ṣù wa ní láti lè ṣèdájọ́ wípé àwọn bọ̀ àwọn jẹ́rìí ọwọ́ agbowó ẹ̀ ẹni tó fún rẹ̀ àtẹni tó gbà ẹni bí rí wọn gbogbo ọdẹ tẹsẹ̀ sófin wọ́n ti di apá ìdájọ́ ọlọ́run tọ́lọ̀ ọba kọ̀ wípé wọlé àtàkùnrin àwọn alágùn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ bá ṣe dúkìá yín láàrin ara yín lọ́dẹ̀ ìbàjẹ́ ọ̀nà ìbàjẹ́ àlejò àwọn olùbọ̀ wọ́n ti kọ́ báyìí pé o tún lẹ́tọ̀ọ́ sí ni wọ́n á ní òní dọ́wọ́ ẹ tó oṣù ọgbọ́n tó ọ̀dà. ìṣòro àyè fún ìkẹ́ tó yẹ pé o lè pàtì ọ pàtì ṣùgbọ́n kò sọ́gbọ́n tó ọ̀dà ò lè rí pàtì ẹ ó fi ilẹ̀ ìtókù wọ́kọ́ lọ́wọ́ ṣùgbọ́n yẹn ọ̀sọ́ dẹ̀ tọ́ àwọn yẹ̀wò bí àtúnṣe sí wọn yẹ kásíkà lórí ẹ̀ lè tó tó dé. wọ́n bá jẹ owó bọ̀dù gẹ́gẹ́ bí àfa àbúlẹ́gbọ̀ tí ti tẹ́lẹ̀ tú àti ọ̀pọ̀lọpọ̀ náà àwọn akọ́nídọ̀ fíọ̀ ẹni tí ròyìn rẹ bá rí báyìí bóòlù ọlọ́wọ́ bá ti máa fọ ẹ̀mí ẹ̀ mọ́ bóòlù àtúwà rẹ̀ ó ti máa gbà á lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ á sọ fáńdẹ́bì rẹ̀ fàyín já ọlọ́run wa ni tí wọ́n bá wá bá ẹ̀rẹ́ àgbẹ̀bí àwọn ọ̀daràn yìí wọ́n wá bá ẹ wọ́n gbé ìdájọ́ wá bá ẹ fáṣọ ń bá ilẹ̀ ọ̀hún àárín dàánù dájọ́ fún ọ kó wù ẹ́ ògbójúkò lọ́dọ̀ wọn fún òkúráyè láti ṣe rere tẹ́lẹ̀ wàá yín tọ́ ọ bá wá lọ́dọ̀ wọn. kò sí ìlera kẹ̀kẹ́ tí ó ń pẹ̀lú ìgbèjúkò lọ́dọ̀ wọ̀nyí. nítorí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ìgbèjúkò lọ́dọ̀ wọ wọn ní tẹ̀ ìfẹ́ ẹnu wọn ni wọ́n lọ. bàbá ìgbèjúkò lọ́dọ̀ wọ kò lè kó ìlera kẹ́ bá wọn ní tẹ̀rí ayà yìí wọ́n ní bọ̀ sùúrù pọ̀ àlùdájọ́ ẹ̀kọ́. pẹ̀lú àyà mi tọ́lọ̀ padà sọ ibi wà ní ogun bẹ́ẹ̀ lọ ó ti máa àǹsàlà lọ́ àti pé kọ́ dájọ́ láàrin wọn pẹ̀lú tọ́lọ̀ ọba àlejò aláṣọ kalẹ̀ ọbẹ̀ kọ́lọ̀ kù sí lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún mi wọ́n fẹ́ wọ́n kọ̀ kọ́ bá nífẹ̀ẹ́ dídú bẹ́ẹ̀ lọ tẹ̀tẹ̀ wọ́n tẹ̀lé dájọ́ ọlọ́wọ́ nígbà tó ti bá bẹ̀ wọ́n wà àyẹ̀dẹ̀ hajj ìwọ ká dájọ́ òdodo láàrin wọn dájọ́ ọ̀tọ́gba láàrin wọn kódà káwọn ya lákòóso kí wọ́n jáde kó lójú ọ̀nà ẹ̀dọ́gba nítorí pọ́láwọ́ ọba nìyí. nítorí pọ́láwọ́ ọba nì yóò ní pẹ́lú ọmọkọ̀tọ̀ pé ẹ máa ń tìfẹ́ sí àwọn ẹni tí wọ́n ń ṣe dọ́gbandọ́gba ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ wọn. وكيف يحكمون وكيف يحكمونك وعندهم التوراة فيها قلوب الله وكيف يحكمونك وعندهم فيها الله سبحانه وتعالى ó wá mú èròǹgbà àwọn Yẹhudi fífi àwọn Yẹhudi èròǹgbà àwọn ọ̀dà tọ̀fẹ́ dúró déédéé ọwọ́ yìí síra àti bẹ́ẹ̀ lọ́wọ́ ọwọ́ yẹn àtàwọ̀rọ̀ nígbà yẹn ọlọ́wọ́ bá ń sọ àwọn Yẹhudi nípa ìròyìn wọn tó ń tàjẹ́ àti ìrúgbà wọn bí ó dúró déédéé nípa pé ewu tí wọ́n láti ọ̀fẹ́ ẹ̀kọ́ lálàáfíà nínú tí láti pẹ́ lọ́wọ́ wọn wò ló. wọ́n ti lérò fáwọn àwọn gba amúlẹ̀ ní lọ́dọ̀ ara wọn. ó wá jáde kúrò nínú ìdájọ́ tíra náà wọ́n fi lọ síbi kan ní nínú ìdájọ́ wọn ní àdì ọ̀sẹ̀ rẹ̀. ẹ̀rí ọlọ́ọ̀bá wa ní ọ̀kẹ́ fún ẹ̀yọ̀ hakimu náà àdìpọ̀ ni wọ́n ti máa wá dájọ́ rẹ̀ àtẹ́bí kí ni wọ́n wá wájọ́ rẹ̀ sèbá sàwòrán àti asọ̀kalẹ̀ fáńtẹ́bì musa ó ti déédé ìṣẹ̀lẹ̀ ààrẹ wàyí náà ó wò sàwòrán àwọn ni wọ́n wúlò wọ́n wẹ́tẹ̀ káàkiri tàtà mọ́ ọ̀rọ̀ káfù nínú ìṣẹ́jú máa ń pàdánwò fún ìyẹ̀díyẹ ẹ máa rẹ lómi ó lè béèrè ìdájọ́ ẹ̀sẹ̀ ọ̀kẹ́ lọ́dọ̀ àpá mẹ́wàá kò sí ohun tí ń ṣe ju pé ewa ìtọ́rọ̀ eléyìí sọ pé da èyí tí wọn da yóò di àwọn mẹ́wàá níbi tó ti béèrè lọ́wọ́ wọn báyìí àwọn méjì ni wọn sọ pé da àwọn mẹ́ta wọn ni wọn da ọsọ ní democracy yóò bá fi sáwọ yóò fi fún àṣàrí yá ilé ẹ̀dẹ́gẹ́ yẹn pọ̀ láàbí mọ̀ pọ̀ da ọlọ́wọ́ bá sọ wípé wàá yìí tún sí àti dáhùn ọmọ òfin làwọn ti yóò fi lóga sẹ́mi ńlá tọba lọ tẹ̀lé tí tọpọlọpọ àwọn yẹn lọ wá sí ẹ lọdẹ kú lójú ọdẹ tuntun ní ní ọkọ bí kárí yẹn bẹ̀rù ó dín kan kó wá sí gbogbo ọfíìsì ìbàjẹ́ kó ti fẹ́ nìkan ló ti sàkó sórí dáadáa ó kọ́ sí wù. àgbà bí mo ti wá fọ ìpè gbogbo wọn náà bẹ́ẹ̀ ni ọlọ́dàgbàjà wọn náà inú ìṣẹ̀lẹ̀ bí ọ̀ṣẹ̀lẹ̀ nílájọ́ gbígbà kẹ́yà wọn bá gé yẹn one thousand jáde. ẹyọ ọ̀fẹ́ ni ò ní wọlé gbogbo náírà náírà náírà ti máa gbé wá ìdá owó ta ṣe bá wọn wọn bá ní àtàwọn ọba jẹun láéláé ń bẹ lọ́dọ̀ àwọn yẹ̀wù dì yẹn tó ti pé ìdájọ́ ọlọ́wọ́ bá bẹ́ sú ẹ̀ ìdájọ́ ọlọ́wọ́ bá yẹ ọ̀wá rọ̀ wọ́n lọ́rùn o lè ló ìfẹ́ ló wọ́n fẹ́ tẹ̀lé túbọ̀ yẹn sọ̀rọ̀ lọ́wọ́ lórí ìgbà ìdáni. lẹ́yìn ìgbà yẹn wọ́n wá yẹ ìpadà nígbà tí wọ́n ti rí àtọ̀rọ̀ ìdájọ́ ọlọ́wọ́ bá bẹ́ wọ́n yẹ ìpadà ọlọ́run ní wàmọ́ ọ̀la nígbà tí ó mọ̀ ń bèrè. wọ́n ò nígbàgbọ́ pé wọ́n wulẹ̀ wá lásán ni lẹ́nu bí lẹ́sẹ̀ bá ń ṣe díẹ̀ ẹ̀sìn mọ́ yóò dodo yẹ ìrọ́jẹ́ ni oníbàjẹ́ ni a sì béèrè lọ́dọ̀ àfọ́ǹkì àbáṣàlẹ̀ àfáàrin olùwòye tó bá rọ̀ lọ́dẹ̀ sí ẹbí sórí burú lọ́wọ́ ọba tàkà bọ́ọ̀lù kọ́pù ibi àbá wa ti tọ́ bá rọ̀ ká ibi ní ìlú láìsẹ̀ ti kàwé lè fẹ́ lè kàwé lè lọ́jẹ̀. Ìfẹ́ ìsọ pé yẹn lè máa burúkú ẹ kó jẹ́jẹ́ àbí ènìyàn gùn. Ẹ̀rí ọlọ́run tí wọ́n nígbàgbọ́ lẹ́yìn wá ìgbà yẹn ọlọ́run tí wọ́n yẹ àtàwọ̀rọ̀ ìyẹn má jẹ̀bù láéláé sí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ẹrú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ àtẹ́bí Musa ọmọ Ibrahim alẹ́ ìsọ́lá ọlọ́run ọba wa sọ yìí pé. إلا أنزل التوراة فيها هدى ونورا ọlọ́run bá ní àlẹ́ àwọn aláṣọ àtàwọ̀rọ̀ ọ̀kalẹ̀ ìyẹn bá jẹ̀mú láéláé ìtẹ́sú ẹ̀ ìmọ̀lẹ́ fẹ́fẹ́ irú èyí tọ́lọ́run sọ pé fẹ́fẹ́ náà lùpọ̀ áàt tọ́lọ́run lọ́gbẹ́rẹ́ ní láàbí láàrín kàlùkì dáàbò láàrọ̀ ìbàmí. lèlérò dá lèlérò sẹ́fì ọlọ́dún àti fúláfì ara pẹ́tẹ́ tó lọ́lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ alukọ̀hánì yẹ nípa bíbàbàrà rẹ̀ láàárọ̀ ibà fíìhì ìbẹ́sẹ̀ ìbòdánilẹ́lẹ́mọ̀ sẹ́fì ìmọ̀lẹ̀ báwọn ẹni tí ń ọlọ́run irú ẹ̀ náà tó wá wí fún àtàwọ̀rọ̀ bí kí àwọn ọlọ́run àtàwọ̀rọ̀ kalẹ̀ ìyẹn má láéláé fi àwùjá ìmọ̀lẹ̀ pẹ́pẹ́ wọ́n lóoró ìmọ̀lẹ̀ pẹ́pẹ́ ọlọ́run sọ pé ìmọ̀lẹ̀ náà ní àlùkòrò àná yàtún bí ànàbí yóò nàlẹ́bí nà àgbàmú nílẹ̀bí nà àjò. àwọn ọjọ́ máa fi àtọ̀rọ̀ yìí ṣèdájọ́ òun náà ní àwọn ẹni tí wọ́n ti wọ́n ju sẹ́ẹ̀lẹ̀ wọ́n máa fi ṣèdájọ́ fáwọn yẹ̀wù ní àwọn yúù táwọn jáde kó nínú ìdájọ́ rẹ̀ tí wọ́n pààrọ̀ rẹ̀ tí wọ́n yí ipò àwọn tó tún máa fi ṣèdájọ́ àwọn ẹni wọ́n rọ̀ báàdì yóò àrọ̀ báàdì yóò àwọn oníjẹ́ bẹ́ẹ̀ òun náà ní àlè ọ̀làmọ́ òun lè ọ̀ báàdì àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n tún ṣe jọ àwọn ni wọ́n pè ní ọ̀rọ̀ bá ìlú rẹ̀ irúfẹ́ àwọn ènìyàn wọ́n máa fi àtàwọ̀rọ̀ ni wọ́n máa fi ìdájọ́. azọ́pọ̀ àgbẹ̀dọ̀ fún kẹ́ńtù méjì méjèèjì la gbọ́dọ̀ mú lẹ́ẹ̀kẹ́rẹ́ àdìmọ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ àmà àtijọ́ sí méjèèjì la gbọ́dọ̀ mú. èyí ló bá jẹ́ olùjọ́sìn lásán àwọn ayò lódò irúfẹ́ bí àwọn ẹ̀sọ́ra báwọn ti rí jíjẹ. Èdè yìí pé àìsí olùwà lásán àní ṣèjọ́ irúfẹ́ báwọn yẹ̀wù tí báwọn ti rí jíjẹ tó fi já pé ọlọ́wọ́ ọba àlejò ọlọ́run ní ká máa káká tẹ lọ́wọ́ bẹ́ẹ̀ rí pé ìwọ ọlọ́run bá ní ìdí náà ṣe wọ́n sọdún mọ́tàfẹ́ ọlọ́run tí wọ́n á mójú tó tó délé. Mọ̀nà wo ọ̀dà àwọn tó ṣe dára fún àwọn olólùwọ́ ṣe dára fún ilẹ̀ dẹ̀bi kí ni wọ́n ti kí ni wọ́n ṣe àdá yìí wọ́n sọ àdìgbé ẹ̀ wàhálà ọ̀là ìdàrọ̀ mi kọ́. nínú àwọn àdẹ́bí ọlọ́wọ́ àwọn ẹni ẹ̀rí àwọn olódodo àwọn ọ̀tọ̀ dà láti bá wọn rẹ́. kí ni wọ́n lọ́ọ̀dẹ̀ àwọn ẹni yẹ òun náà ní ọ̀dẹ kálí ọlọ́wọ́ ní rẹ́lì mọ̀tòbí àlíyé yàtọ̀ sọ́jà àwọn ẹni tí ọlọ́wọ́ bá bínú sí tẹ̀lé hood àwọn yẹn tí mo sùgbọ́n wò ló wọlé sọ ní yàtọ̀ sí ọ̀dà àwọn tó ti sì rẹ bínú sí sọ́rọ́ ní àwọn ọkùnrin yó àwọn òdìbò wọn kẹlẹ́ àwọn ń ṣèjọ́ sí ní ẹ̀ wàhálà òjò máa fi àtàwọ̀rọ̀ ọ̀dájọ́ òun lẹ́ni àwọn ọ̀rọ̀ báàlì júlẹ̀ àwọn ọ̀rọ̀ báàlì júlẹ̀ náà ni àdéhùn ìdàgbọ́ òdìhùn báàlì àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n tún ti lọ́wọ́ nínú àwọn tí ó tún máa ti ti jọjà àwọn náà ni àbáàrù kálí àbáàrù àwọn àbá àkọ́ńpélé tí wọ́n jẹ́ olùmọ̀ tó yẹ yìí àwọn tí wọ́n tún máa fi ṣèdájọ́ bí wọ́n tún fi lọ́wọ́ ewu tá a fún wọn sọ́dún tí wọn lọ́wọ́ bá ní wàá fi ṣèdájọ́ ìyẹn ni wípé ewu tá a pa wọn láṣẹ rẹ̀ pé kí wọ́n fi hàn kí wọ́n lò àwọn èèyàn máa fi ṣèdájọ́. àwọn ẹni tá a rí yóò sì jẹ́rìí sí i pé bó ṣe rí ni ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni ìdájọ́ ọlọ́wọ́n ọba ni. torí bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ ẹ kò gbọdọ̀ fáyà àwọn èèyàn ebi ọlọ́run ọba ni ẹ bẹ̀rù alihasiya ní ọ̀hún bínú àdìwá ìlà ìlàdà kí ló fà tó fi jẹ́ ẹ̀ka tó jọ ní anṣẹ́lọ́hà tàbárọ̀kà ọ̀tàálà àbọ̀rọ̀ sí ha torí ọba pàálà tẹ̀ ọlọ́run ní wọ́lá ṣàṣàwọ́ ń ní torí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ẹ má bẹ̀rù àwọn èèyàn bí ọlọ́wọ́ bá dé bẹ̀rù kàlẹ́ káṣíà ọ̀yàtọ̀ sí àlọ́kọ́ọ̀kù ọ̀yàtọ̀ sí àwọn àbáṣù ó sì yàtọ̀ sí àlẹ́kọ̀ṣọ́ tá a bá sọ pé àlẹ́kọ́ṣíàkù ewu tó ní ṣe pẹ̀lú mọ̀ ni wọ́n pè ní àlẹ́kọ́ṣíàkù ọlọ́wọ́ bá sọ pé ìjọba yà àwọn ẹni tí wọn máa báyọ̀ ọlọ́run ní àwọn ẹrú rẹ̀ òun làwọn onímọ̀ wọn fi pé kásíà ó ní í ṣe pẹ̀lú bọ̀ ìyẹn ní ife wọn látàkì àwọn onídẹ́rẹ́sà ẹ má bẹ̀rù àwọn èèyàn torí fẹ́ mọ ohun táwọn yẹn lè ṣe wà dáwọ́ ní. èmi ọlọ́wọ́ ọba ni ẹ báyà ẹ sáà fún ohun débi náà lè ṣe bóun bí ẹni ọba sẹ́ẹ̀ ìjẹ́líà bóun bí ẹni tó bá ṣe rere tó ṣe dáadáa ju sì kẹ́ ẹ̀. Ibi ọlọ́wọ́ bá ní kẹ́ ẹ fáyà. Tọ́ba jẹ́ àlùkò yẹn lè jẹ́ bẹ̀rù pé abẹ̀rù. Abẹ̀rù yẹ ọlọ́run gbà mí. Bẹ́ẹ̀ náà ni wà lágùn kí yẹn bẹ̀rù náà rẹ̀. Kò sí òòrùn, òun kí yẹn máa kọ́ bí ọlọ́wọ́ bá dùn jọ sí. Ṣùgbọ́n ká sí àwọn tí ì ṣe pẹ̀lú mọ̀. Ọlọ́wọ́ ni wà ládàá fi àwọn tí náà torí bẹ́ẹ̀ ẹ má bẹ̀rù àwọn èèyàn ẹ̀mí ọlọ́run bá ní ẹ fáyà. ẹ sì má fi jàrọ̀ áyà sí pẹ̀lú ọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn lásán òtúbọ̀ yìí pé náà bá fẹ́ ṣe jálà bí kú yẹn ọbẹ̀ kàwéjà lọ́pàá ọyẹ kó kọ́ ọ àbí ten billion káwọn ọgbà ìgbọ̀n wọn láta ṣàrù bí aya ti sábàdà kọ́lé ìlà ìtọ́tùmọ̀ rẹ̀ nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ayé ni ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ni ọlọ́wọ́ ẹ bá já ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú nǹkan pọ̀tọ̀ ọ̀rọ̀ ẹlòmí ọ̀rọ̀ ẹ̀dá lásán tí ọ̀dọ́ ọlọ́run ẹ bá já ọ̀rọ̀ ẹ̀ èpè tọ́ba bẹ́ẹ̀ ti jálà sí ṣe owó tó pọ̀ ní ọgbà má gbowó rẹ fún ẹkú tọ́lọ́run kẹ lọ́pàṣẹ dàbàlúwà bí onítọ̀ọ́rẹ́ tàwọn kó tó wá ga bíi one million àti ten million èmi kò àlọ́ mẹ́ka irọ́ kì í sì túmọ̀ ẹ̀ nìyí. torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní ọmọ ńláwí àkókò bímọ àǹtàlá ńlá ọ̀hún màkúlá ìgbà ọmọ ọ̀lẹ́kà ló. torí bẹ́ẹ̀ ni tí ọba fi ohun tọ́lọ́wọ́ bá fi ṣèdájọ́ ohun tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tí ọba fi ṣèdájọ́ ìfèrí ni wọn. ọ̀rọ̀ méjì ní bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí èyí tó ṣe pé àlàyé ń pọ̀ lórí ẹ̀ ẹ̀wọ̀ pẹ̀lú àtúntò ọ̀rọ̀ tó kó bá àfa àlọ́rin àná ọmọdé rẹ̀ nìyẹn àlùmọ̀ àrùn kò fi èèkàn rẹ̀ sẹ́yìn náà sí mọ́. tó kó bá wọn e egungun yẹ kàlá yọ wọ nínú ẹ̀yà yóò àbí gúgúrú lẹ́sẹ̀ àbọ̀lálà yìí àlàyé ń lórí ẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n lé wọ́n sọ pé ẹ̀rí àyà yìí ọmọ àdógún fún àbí ìsáwọn àyà yìí ti sọ̀kalẹ̀ alimami ahmed rahimahullah ta'ala látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu. wọ́n ní ọlọ́wọ́ bá sọ ayà kalẹ̀ pé wà mọ́ nílànà yà kó ìdìmọ̀ àgbàlọ́gbọ́ fáwọlá ìgbà ọmọ ìgbà. ẹni tí ọba ṣe dájọ́ pẹ̀lú tọ́lọ́hún sọ kalẹ̀ ìṣirí ni wọ́n. ayà mi tí wàá fi fáwọlá ìgbà ọmọ ni wọ́n alámùsùn ni wọ́n. ayà mi tí wàá fi wàá fáwọlá ìgbà ọmọ ìgbà sùkú ìgbẹ́ ni wọ́n. bàbá wa tó lẹ́mìnà ọlọ́run sọ kalẹ̀ kí tọ́ ipa sẹ́yìn ìfilẹ̀ yehudi nípa àwọn ikọ̀ méjì nínú àwọn yehudi ìkẹ́kọ̀ọ́ ó borí kejì láti pa ẹ̀kọ́kẹ́bọ̀kan wọ́n fi padà yọ́dún wọ́n padà wá fẹnu kò lórí wípé gbogbo ẹni tí àwọn bá pa tó bá jẹ́ pé kọ́tà lásìkò làásìkò ìta tó ti bá fi yìí nílé tó pa àbí yìí pa ẹni yẹpẹrẹ àyùkèdè báyìí pé yàrá kọ́tà láti kò láti sà ẹni tá a pàṣẹ àbí yìí lọ́pàá ọwọ́ apáṣọ àgbẹ̀dẹ́là ẹni yẹpẹrẹ wọ́n fẹ́nu kò ní gbé lápẹ̀rẹ̀ ní apẹ̀rẹ̀ àádọ́ta làwọn òfìfì díyà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ rí yẹn ní pé àwọn kó oúnjẹ sínú apẹ̀rẹ̀ tàbí ká pè é ní àpò àádọ́ta rẹ̀ làwọn kó jáde táwọn mi ti owó ẹ̀ bí. ṣùgbọ́n tó bá já sí pé ẹ̀jẹ̀ yẹn pẹ́rẹ́ lọ́pàá ní iyì ajá pé àpò ọgọ́rùn làwọn ti sanwó ẹ̀ ẹ̀ wọ́n ní bí wọ́n ti wà níyà o káàtẹ́ bí ti wá padà dé wà níyà sallallahu alaihi wasallam ọwọ́ adi pé ẹgbẹ́ kéde kejì ẹgbẹrẹ nígbà sàtẹ́mídé sallallahu alaihi wasallam wọn nígbà títẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tọ́ba ti pé ẹni ẹgbẹrẹ pa abi ọwọ́ adi pé abi yọrọ ẹni tí ẹni ẹgbẹrẹ ibẹ̀ kí wọ́n wá kó ọdọ́rùn wa wọ́n di oúnjẹ yìí gẹ́gẹ́ bí owó ìbẹ̀rẹ̀ ẹni ẹgbẹ́ wa sọ yìí pé wàhálì káàdà hàdà bìbìrì kọ́tù dìrì fìmà wáhì wọlé sàmú fìmà wáhì babaláwo fìmà wáhì lẹ́yìn kó ti fẹ́ yí wọ́n nígbà àhà ṣé ẹbí ah, wọ́n papọ̀ ìrẹ́ wọ́n papọ̀ ìlú wọ́n papọ̀ ọwọ́ adájú mẹ́rin ni ó kú láti ibi ẹ̀rìnkà wa eléyìí tá a forí rẹ̀ a fẹ́ forí àbòsílẹ̀ fi ṣe fún wa o ṣùgbọ́n gba ká tẹ́lẹ̀ ti dé yìí sọlọ lọ àrẹ̀sọ̀lá àwọn òṣìkò yìí mọ̀ wọ́n ní gbà tọrọ wa wáyé báyìí tó ti fẹ́ ti ìjà tó fẹ́ dógún ni ẹ tó bá yọjú sí pé káwọn ó gbé òṣìṣẹ́ ọlọ́run kalẹ̀ sọlọ lọ àrẹ̀sọ̀lá bí adájọ́ ẹ̀rí. pé kọ́ wà láàrin àwọn kọ́ bá wọn yẹjú ọ̀rọ̀ ẹ̀rí wọ́n ní àbí òun bá sọ̀rọ̀ bí báwọn ti bá ń ṣe jẹ́ wọ́n ní wọn wọn Muhammad bí wọ́n ní ní ìfàmọ́ yọ̀ àwọn olè gbà pé àbòsí ni wọ́n ti bá wọn. ti já sí pé tọ́lá yẹn báwọn làwọn pa bí ọgọ́rùn-ún làwọn lọ́ọ́ wa táwọn bá pa àwọn wa. lórí bẹ́ẹ̀ káàbẹ́lì oṣù ìdájọ́ gbá wọn látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run tí wọ́n fojú rẹ gbogbo ẹ̀ àti wọ́n fẹ́ kọ́lọ́ oṣù táyà kalẹ̀ ni wọ́n ní sábà bí omi ìtáyà kalẹ̀. ìparí àyà yẹn ti wá wáyé ibi ọ̀bọ̀ sàbí àkókò ti bẹ́ẹ̀ ẹ̀sán lọ. ẹni tí ọba ṣèdájọ́ pẹ̀lú sọ́lọ́ sọ̀kalẹ̀ kékeré ni o. torí bẹ́ẹ̀ tó gba di yẹ ewu lẹ́ni kẹ́lá bí yẹ ni kẹ́ni òun jẹ́ yẹ ìdájọ́ ọlọ́run kẹlẹ́ lọ́gbọ́dọ̀ wà lórí abí àtẹni tí ò àbújá àfáà olùjẹ́rìí rí sọ́bàrí látọ̀dọ̀ àtúnlẹ̀ ìgbà bá sọ̀rọ̀ lọ́wọ́ sàlámì. wọ́n lè rí àwọn ayé yìí ló lọ́wọ́ àwọn ẹ̀rọ tó fi dé ti kí àyà yẹn sọ̀kalẹ̀ ó jẹ́ sí pé bíi mẹ́rin gan nípa owó rà padà láàrin àwọn pàdé lẹ́bí rẹ̀ àti pàdé kúrẹ́ ìlọ àwọn ọ̀sílẹ̀ tó gbá tó tóbi ìtọ́jú àwọn ìyàwó dì í. ẹni tí wọ́n bá pàdé pàdé lẹ́bí rẹ̀ wọ́n gbà pàdé yìí ló tọ̀. ṣé àkóbí bá jẹ́ ọgọ́rùn gbogbo ọgọ́rùn àkóbí ni ó kó wa gẹ́gẹ́ bí ọwọ́ ẹ̀. ṣùgbọ́n àwọn pàdé kúrẹ́ ìsọ̀rọ̀ tí wọ́n ti lọ gbé dájọ́ yẹn bá tẹ̀lé ìdíyẹ sọ́lọ́ lọ́wọ́ àlùfẹ́lá yẹn ni pé sẹ́ẹ̀dì làkúbí ọgọ́rùn-ún àádọ́ta àwọn òkú lẹ̀ ọlọ́wọ́ àkáyà kalẹ̀ òjijì ọlọ́wọ́ sọ́lọ́ àlùfẹ́lá wá gbé wọn sórí òdodo wọ́n wá di ibi owó ẹ̀mí tí wọ́n máa fẹ́ fún ẹnìkan láti ẹnìkan lè òní yìí wọ́n wá di dọ́ta ọlọ́wọ́ bá lọ́mọ àbọ̀jú lọ́mọ àbọ̀tán lórí ìdí pàtàkì tí àyà yìí fi sọ sálẹ̀. afáwọn àlẹ́ àwùjọ àti alẹ́ ìbúdàbí tọ́lẹ́ aliyu fúnni abi tọ́lá àlewà ẹlẹ́sìn látọ̀dọ̀ abdullahi ibn abbas wọ́n lè rí àwọn ayé yìí sọ̀kalẹ̀ fún àwọn yahudi méjì tí wọ́n sáájú ìgbà sọ tẹ́lẹ̀ ẹ̀rí wọ́n là lè sọ yín pé gbogbo kùfàyí náà lọ wáyé lákòókò kan náà gbogbo ẹ̀ lókun làwọn ayé yìí fi sọ̀kalẹ̀ yẹ́yẹ́ ọlọ́run lọ́sọ̀ àbàbọ̀jú ń bá rẹ̀ ibi ni àádùn láti fi tẹ̀síwájú ní sọlá ṣùgbọ́n kọ́nà yìí kí wọ́n kẹ̀ sáré lọ bẹ́ẹ̀ ni bá ọ̀rọ̀ wọn tẹ́ sí ìdílé fẹ́ yá parí ọ̀rọ̀ ọ̀wọ́lẹ̀ àríyá tó wù yìí kí á fi tó bẹ́ẹ̀. wọ́n ní torí ọlọ́run sọ pé ọ̀kẹ́ sáfẹ́ fi há ń tẹ̀sẹ̀ sàbí jẹun ayà tá a padà máa kà tó bá yá àìdé bẹ́ẹ̀ kò fi dé parí. wọ́n nílé yẹn tí ó yé wa yí pé ọ̀rọ̀ àgbẹ̀fẹ̀ rọ́jì ọlọ́run sálá àti ọ̀sẹ̀ ìfàmùlìyàmẹ́ àti abdullahi abbas àti abibajibis àti àbúrò ọjà rẹ̀ àtọ́rin mi àti ẹ̀kẹ́rẹ́mọ́ àti ọ̀bẹ ìdúláyé ibùdó abdullahi alhassan ìtọ́sírí àtàwọn mi wọ́n ní ayé àyè sọ̀kalẹ̀ nípa àwọn bàkàtà bí àyè wọ́n lọ bí àyè tó ìbá àgbàlọ́lọ́ fáwọlá yìí kí àwọn ti tàbí àwọn ti tàbí àyè wọ́n ni. alhassan ìbásírí wọ́n ní ẹja sọ fún wa èyí sáwọn nìkẹ́ wọ́n dáadé o wáyé àlẹ́ ọwọ́ àlórí tí wọn náà fi tẹ́tẹ́ ní káwọn náà lò dájọ́ ọlọ́run àtọ́rọ́ sẹ́ẹ̀k ìyẹn náà sọ fún wa látọ̀dọ̀ sùfíà tó sọ̀rọ̀ yìí látọ̀dọ̀ bọ̀ sùn àti Ibrahim wọn láyà yìí sọ kalẹ̀ nípa ọmọ Ísírẹ́lì ọlọ́run wa yọdún sí àwọn ìdájọ́ ayà ìpalẹ̀ òkùnkùn ìrẹ́ ìbọn bá wà lẹ́yìn o sọ́wọ́n ayé àwọn Ísírẹ́lì lòdì sọ́wọ́n ní ọ̀kẹ́ àwa náà. علي بن ابي طلحه لقد عبد الله بن عباس ولي الله صلى الله عليه fàwọlá ìka fọwọ́ lẹ́ka fi rọ alẹ́ tí ọba ń ti dájọ́ pẹ̀lú tọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ ìfèrí ni wọ́n lè túbọ̀ rẹ̀ pé ẹni tó bá ja tọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ níyẹn ó ti di kékeré ẹ̀yà àdìmọ́ rẹ̀ o ẹni ọba fìrìn lẹ̀ ṣùgbọ́n kò lò dájọ́ yẹn alábòsí kò kí bákan náà sọ̀rọ̀ zak ìyẹn náà dúpẹ́ gbà ọ́ ní báwọn wọ́n lé wọ́n fi abdullahi ibn abbas léèrè nípa ọ̀rọ̀ ọlọ́run ọmọ làbí àìsàn ìmọ̀ àgbàlọ́lọ́ fáwọlẹ́ ìfà wọn ìjà fèrò. bíbí alẹ́ ni tí ọba sì dájọ́ pẹ̀lú tọ́lọ́hún sọ kalẹ̀ kékeré wọ́n lè yíyá bí ìlú wọ́n láì ní gbàgbọ́ bẹ́ẹ̀ lára rẹ̀ kíkúrú sọ wútu ní ṣùgbọ́n wọlé ìṣe kámọ̀ yẹn kúrò níláàyè wọ́n mọ̀lá ìtàkì wọ́n kúkú níbi wọ́n rùsùn èyí wá sí pé kébèrè tó pè ọ̀fẹ́ lójú tó kú lójú bí èyí táwọn ọ̀dẹ́ka ti máa kú kẹ lójú àwọn àbókù ìjà tí wọ́n bá lọ bá wọn kú ní kùkẹ́ lójú èyí wọ́n fẹ́ lójú tí wọ́n fẹ́ jù jọ fúfúrú yẹ kọjọ pẹ́ ní yẹn sáì ní gbàgbọ́ sọ́lọ́ èyí sì túbọ̀ rẹ̀ níyàn àbíkọ̀ gba bàlá ìta rẹ̀ gbọ́ àbíkọ̀ gba àwọn tí wọ́n lọ gbọ́ àbíkọ̀ kò jíjọ lọ́wọ́ bá ni ṣé ń dà wọ́n láwọ̀ lọ́ọ́ fi pé gbá ní kéèké ní lọ́ọ́ fi ń fà wọ́n kéèké. afáwọn kò fi hàn sọ̀rọ̀ látọ̀dọ̀ ìbùdó tòrè ìjàdá àtọ́ wọ́n lè rí kófòrò níbí báyìí kófòrò dóò lẹ́ kófòrè. ìṣe kèfèrí tèèrè kó mú yẹn kó nú ẹ̀sìn ni o. bàwùlà ìka sọ́ọ̀lì mu ẹjọ́ bá ṣèdájọ́ pẹ̀lú tọ́lọ́ àbòsí tí èsì gbọ́ yọ̀ yẹ kó fẹ́ sí i o. ọmọ lọ́bí akún bí ma azara ọ̀la fáwọlá ìka fọmọ ẹlẹ́fà àti kún ẹni tí ọba dájọ́ pẹ̀lú tọ́lá ó sọ kalẹ̀ kò kí ni wọ́n fèsì kò yẹ tó dẹ fèsì èsì kò kí ìtọ́ba máa kó yẹ jáde kó níbẹ̀ torí bẹ́ẹ̀ kò sí pẹ̀lẹ́ ó ti gbà sẹ́ni yẹn tó ti pé àìsí ìdájọ́ yẹn ìdájọ́ yẹn ó sì ìlànà rẹ̀ ó fi rin ilẹ̀ bẹ́ẹ̀ fi àdídájọ́ ọlọ́wọ́ ọ̀tọ̀ democracy yìí lọ́tọ̀ nígbà yẹn láwà tẹ̀lé ṣùgbọ́n kò wulẹ̀ fi ṣèdájọ́ ni kì í ṣe pé kó gbà á gbọ́ pé ìdájọ́ ọlọ́wọ́ bá ní kókóró yẹn tó rẹ̀ kókórè ọ̀dà báwa ń lò dájọ́ ẹ̀sìn ní nàìjíríà rájú ẹni ọba jà ní tí wọ́n gbọ́wọ́ rẹ̀ tó lọ́wọ́ ẹ̀ fífàwùlà ìka ọmọ ọlẹ́ka fìrún fífìfìrí làwọn àpè wọ́n yẹ. lópin ìgbà tá a bá ti gbà pé ewu tí wọ́n ń lò yẹ ọ̀tọ̀ lẹ̀ ìdájọ́ ọlọ́run ní ìdájọ́ wọ̀ wulẹ̀ lónìí kó kúrò tó lẹ̀ kó pè é kò lè mú yẹ kó lẹ̀ síbi ìlàjò ká sọ àmì àti síwájú ní ọ̀la ìṣọ́ apá ìlẹ̀kùn. ẹ báyà àsálàtò kẹrù mi náà dán mi lẹ́nu wọ́n pè ní àbí wọ́n pè ọ̀run táàdì tó àìkú wọn ti pè ọ̀run pé afẹ́ kí tó irun táwò ní pé sẹ́ni yẹn ti bẹ̀rẹ̀ oúnjẹ èyí tí a rí lẹ́sùn lórí ẹ̀jẹ̀ tó bá jáde bẹ́ẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ oúnjẹ nígbà tí wọ́n fi pè wọn àsùnbà káàkiri gẹ́gẹ́ tọ́lá àwọn òkú pásọ kẹrù mi náà dán mi lẹ́nu tí kọ́kọ́ pè òun ní máa kọ́kọ́ ń pè ó àlẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà sọ ẹgbẹ́ rí bìláàlù òru ní máa ń pè ó nígbà tó bá pè ó yẹn ọ̀kú ló wà ṣọ́ọ̀bù ẹ máa jẹ ẹ máa di pé ibùdó fún mi màtó ní àfìfẹ́ o torí àtúnlá ibùdó fún mi màtó mi ní ni kò rí náà kò ní pè ó tiẹ̀ tí sáwọn yóò sọ pé ilẹ̀ máa ti mọ́ nígbà yẹn yóò tó pè tó tó wáyé pé ni wọ́n pè sẹ́ni ẹ bá ti tẹ̀lé oúnjẹ yóò máa bá yóò máa bá oúnjẹ yẹn lọ tí ó tètè sí ní fúfú yẹn tí ó tún parí tọ̀bọ̀ ti yẹn sì gẹ́gẹ́ bá a ti ní dọ́kítọ̀ lórí eléyà ṣùgbọ́n bí ọba bí bẹ̀rẹ̀ oúnjẹ eléyà gani wàhálà ìṣe hàn tó ayé pé kò ní lágbára ti lè gba awẹ ẹgbẹ́ pé yọ já awẹ yẹn yọ padà sọ ẹyọkẹlẹ yọrọ wọdọ nígbà tí wọn sàn án tí ọba ṣe kéré o tí ọba ṣe sáré irú àdámọ́ bẹ́ẹ̀ àbí nira àtẹ́kọ́ lágbára tó máa dé bá wọn lọ́wọ́ sàrádà káàdà wọn rà. aláwọ̀ Thank you ẹni tálà rẹ̀ máa ń sẹ̀yọ̀ lágbọ̀ yìí torí o tọ́wọ́ àtọ àgbọ́yé káàkiri ti kọ́ wa lẹ́kọ̀ọ́ orí bí àlátọ́ bá da kó wa látọ̀dọ̀ lọ irúfẹ́ àlá yẹn tí yẹn bá lá mọ́sọ́ fún yẹn ó sì ti sọ fọlọ́pọ̀ lórí yẹn ṣùgbọ́n àlàyé burú bí irú bẹ́ẹ̀ ọ̀gá ṣẹ̀tọ́ ti gbọ́ wọn. ẹ̀kọ́ dàbẹ́ bíi kọ́ wa ní kí ni àpò ó sì bẹ́ tọ́lẹ̀ mẹ́ta ó sì sì áńgà kọ́ wa sọ ó sì má sọ fẹ́ni fẹ́ni láburú yóò ti kò lórí ẹ̀. ìgbẹ́tọ́fẹ́ lè ṣe tó báyìí pé ìgbẹ́tọ́ ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkíyèsí ọlọ́pẹ́ ni ẹ̀ka kìí lápẹẹrẹ bóyá ásídẹ́ǹtì lè ìgbètò yẹn dẹ̀ rí pé sàfáàrù ti máa sọ́ọ̀mù fún òní sọ fún pé kó sọ́ọ̀mù fún sọ́ọ̀mù fún kó máa ti sáré fún òní sọ bẹ́ẹ̀. ìwọ́n náà sọ fún yín pé onígbọ́ máa rìn àjò dáadáa náà máa dáwọ̀ ẹ̀kọ́ wa ẹ sọ́pọ̀ tẹ́wọ̀ wá sí bẹ́ẹ̀ rẹ̀ ti pẹ̀lẹ́ o àdúrà sáfàmù ẹ̀gbọ́dẹ̀kọ̀ ẹ sì gbìyànjú àdúrà àárọ̀ kó tó di fẹ́ jáde ẹ kádàrà bó ti kò lórí wa. àdó àrọ̀lẹ́ ẹ̀ṣẹ́ o fún àìpé ní àjò náà lọ́ba yìí. ẹ má tó wá gbà mí gbogbo gbà yóò lẹ́ bá gbogbo àdínú ẹ bá fi ń ẹ ṣe àlọ́ àgbà ẹ bá tún sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ tó ti tó. kí ló dé àlọ́ òṣìṣẹ́ kádàrà kú lórí ní egun náà fẹ́tẹ̀ tiẹ̀ ṣe tiẹ̀ èèmọ́ àtẹ̀sọ̀ fẹ́ a ah, orí bó orí bó a ah, dábàá á lọ sọ fún yẹn gbó o sì rí bẹ́ẹ̀ fẹ́ nìkan láàrin ọkọ̀ ọwọ́ àtúntò ọ̀bẹ lómi lónìí ìwọ ṣe máa rí pé yóò bímọ sọ ẹni ẹgbẹ́ lẹ́yìn nìkan tó wà fẹ́ fún ọkọ̀ lẹ́kọ̀ọ́ tó ayẹkẹ́ wá sọ fún mi mọ̀rẹ́ mi lọ yẹn kẹ́tí kiri ọkọ̀ fún mi àwọn yẹn máa náà yíyáwó wà ní Islam pàápàá jùlọ tí ẹ bá ní sọ̀rọ̀ ìyẹn lè yá oníṣòro lówó níjọ́ tó bá rí ọjà padà tó bá sì pọ̀ sí orí kọ́ gbajú ẹ̀fẹ́ àbí kò gbogbo ẹ̀ ìlànà Islam ti kiri o gbogbo epo adìẹ ṣùgbọ́n kí ẹ wá yá yẹn lówó kí ẹ sọ fún pé tọ́ba ti pọ́dún kan ten thousand ó kò rí rẹ̀ ó ti rí bá ìdílé ọlọ́run ní pẹ̀lú rí rẹ̀ ẹni ọ̀yáwó àtẹ̀lé ọ̀yá ẹ̀ gbogbo wọn pátá ni wọ́n ń kẹ ìkejì rẹ̀ sáàdọ̀ ọlọ́run rẹ̀ sùpáàdù ìṣàrà níjọ pé dàbí àwọ̀ inú ìyá ni wọ́n jẹ gẹ́gẹ́ mo ní pé wọ́n sì wí ọlọ́run àlẹ́bí rẹ̀ yàkùnrin lọ rí bá láàyè kúrú wọn ò ní dìde ní ọgbẹ́dà lọ́kẹ́ àwọn àríkú wọn wọ́n sì jà sùn lórí fọ́ọ̀jì àgbèrè. lọ́gbẹ́lẹ́ láta orí burúkú ni gbogbo owó báńkì àdẹ́wò ni òfò ni gbogbo ẹ̀ pápátá. lọ́gbẹ́ wọn àyín náà rìbà wọn ìkásọ́lá ilẹ̀ àfọlì ẹ̀ ní rìbà bẹ́ẹ̀ bá wò bó ti pọ̀ tó wọ́n sọ̀ wọn bá padà tòṣì kẹ́yìn àyè ẹ̀ lórí ẹ̀kẹ́ yẹn sọ gbogbo sí wọ́n bẹ̀ ẹ má wulẹ̀ wá wá wí kankan bí ẹ ẹ lọ́wọ́jẹ́ ẹ jẹ́lẹ̀ kan ẹ yẹ tí mo tọ́ fẹ́ ẹ pàṣẹ wọ́n lè lórí ìpàdé ọ̀sán ọlọ́wà rẹ̀ kàlíkù sálọ́ọ̀tù. kádàrà òun ni àyè mọ́ fọlọ́wọ́ bá ti kọ fún yẹn tó nímọ̀ pé ọ̀sẹ̀ tí mo fẹ́ rẹ̀ ti kù lórí ẹ̀ nínú ọ̀nà tí máa ń gbà wá òun náà ni àyẹ̀mọ́ pé ẹni yóò lé dúkìá láyé ẹni yóò tòṣì láyé ẹni yóò pẹ́ láyé ẹni yóò lu ẹ̀mí kúkúrú ẹni yìí iṣẹ́ kú ní ọ̀bà sí ẹni yìí iṣẹ́ rí ní ọ̀bà sí o ti ń jẹ́ kádàrá ni ẹni yóò ga ni ẹni yóò kúrú ni ẹni yóò tìrín ni o ti jẹ́ kádàrá ni. bẹ́ẹ̀ àdúrà lè yí kádàrà bẹ́ẹ̀ kò sí tó lè yí kádàrà àfàdúrà tọ́lá tó ti wá yí lẹ́nu ó tó ti wá lọ kádàrà rẹ̀ lọ́wọ́ ní láti ní ká máa bá gbogbo kò lè aláàyè gbọ́ ṣe gbọ́ rárá báyà kó gbé wálẹ̀ ká gbọ́. báíbùlù mo ti sọ fún wa yìí pé ẹ̀sà ọlọ́run ìgbésí àtọ̀dọ̀ ọlọ́run akalo tafsiru bẹ́ẹ̀ pé ìgbésí àtọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ ló wá pé kọ́ sọ fún ọ pé wọ́n lọ gbé májẹ̀mú láyé wa wàá ilá ọ̀rádẹ́ làákà òní ìdí kájẹ̀ lọ gbé báyìí wá ọ̀rẹ́ ẹjọ́ mi ti tẹ̀lé wọn lọ́wọ́ torí Thank you. wọ́n fẹ́ ìjẹ́ ẹni tó bá ti rí kóhùn olùyàwó pa ọjà lè pọ̀ lulẹ̀ torí wéèlú ẹyọ kan ọjà ni wéèlú ìjì bó ti rí pé kọ̀ǹtọ́ ọjọ́ òru ni kò ṣe tọ́jà ti ṣe wá sí ìfúnjẹ ọ̀gbọ́n ó sì rí pé tó ń fi dúlọ̀ sùn lẹ́sìn wọ́n pa á ní yóò kó láti lè sọ pé ó ti fẹ́ǹdì lórí ẹnìyẹn wúra rẹ̀ ọ̀rọ̀ bó ti ẹlòmíì ó lè já gbórí bẹ́ẹ̀dì kan ṣùgbọ́n èèyàn pàpọ̀ yóò sì tu obìnrin bẹ́ẹ̀ tí ó ń jà lórí ẹ̀ dáadáa ìgbà kí ló dé lẹ́bi lè kọ́ pa kọ́ wọ́n ti àtúkọ̀ yẹn tó pọ̀ lọ́wọ́ rẹ̀ síbẹ̀ ti kọ̀ pàkọ́ tẹ́ bá lọ bóbí lọ́la ni ẹ ní kọ̀ pàkọ́ jọ nígbà tó gbọ́rọ̀ sí ìgbà kọ́. ọ̀rọ̀ ti ọ̀nà ni ẹ títọ́ bá ti mú bẹ́yẹn ní ìdàrí pé kó náà bọ́lẹ̀ lẹ̀ ilẹ̀ ilẹ̀ yóò tó ní ìtumọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ní sẹ́ni tẹ́tẹ́ sí ẹ̀ ìsùn bẹ̀ ẹ̀ sùn kù lórí ẹni lẹ́sà ọmọ kékeré ẹgbẹ́ àti ọ̀gbọ́n òní òní gbọ̀ngàn sẹ́ni bí ti fi sẹ́ni yẹn tó fi àtọ̀ sí sẹ́ni àkọ́kọ́ nìyẹn tó ẹni yìí tó ń padà áwò fún oúnjẹ tó máa tẹ́ ní sùtà àdìgbò fi ilẹ̀ náà ṣùgbọ́n èyí tó kílẹ̀ àjò tó gbọ́ èpè kí yẹn kẹsì sàrà sàrẹ ọkọ yẹyẹ ọlọ́run sàlẹ àìlá wà àìlá. kọ́lé lọ ọfẹ jáfe sílẹ̀ lẹ́yìn tí jọdọ bá kẹrùn sí ara tí yẹn ọba gbà kan tí ó lè wá sílẹ̀ fún ọ lórí pépé ọjọ́ mi lẹ pépé lè yàgò sẹ fẹ́ ṣe mi kẹ́kẹ́ kẹ́kẹ́ ọ̀dà wa kọ́ ẹ̀kẹ́ ní wá bí yìí ni ẹ̀fẹ́ wà láyé ẹ̀kọ́ wọlé ní kò ní ìjọ lọ tàbí kó sùn èyí tó ti a sì ní kó wà fẹ́ kó sì hàn mí bí èmi nì bí èmi ti lọ́mọláyà fún rẹ̀ bí ìjọ ni ẹ̀kẹ́ mo jẹ́ ti ọlọ́run. ìjà ilé ẹ̀kẹ́ ló lé ní sọ̀rọ̀ ìyẹn báyẹn sọ̀rọ̀ kọ̀ọ̀ àkọ́dá kọ́bà ti bẹ̀ ìwé yẹn fẹ́ da ọ̀dẹ̀ orúkọ àrè yẹn yẹn. lọ́lọ́wọ́ bá ti fẹ́ kó sí ọlọ́wọ́ gbà. bẹ́ẹ̀ ni. náà ọ̀gbìn. wọ́n ló bẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ yá àwọn o èyí o tún fi ṣe dáadáa ni èyí ti ṣe o kókó òun jẹ́ ti. gbogbo ọdọ ọdún lè bẹ̀rẹ̀ yẹn máa wáyé òní ìdíkágbé lọ fọkànlá ọmọ àyà sọ̀rọ̀ lójú ọlọ́run ní sẹ bá bọ ní ogun àti ẹ̀ka ẹgbẹrún ẹgbẹrún parí ẹ ẹ̀dọ́ bá wọ̀ fún ọ pàdé ẹ̀ fún ọlọ́ lóru tó máa ṣe tẹ̀lé nígbà rọrùn láti há bẹ̀. lẹ́lẹ́ fi kọ́ àgbẹ̀ gbé lọ́wọ́ ṣùgbọ́n ẹnì kan bá gbé lọ́wọ́ lọ́ba fẹ́ fi máa sọ fún lè mọ́ fún fún láti fi ṣe jù ó sì lè má jẹ ọ̀kan lọ báyà gbà tẹ̀lé kù kátà sí ṣùgbọ́n ẹnì yẹn jẹ lẹ́nu gbogbo nǹkan tó mójú ló ń lù kẹ́ lọ ìforí kalẹ̀ ìgbà ọ̀kẹ́ wọ̀nyẹ ìgbà wulẹ̀ ẹlẹ́gbẹ́ akáǹtìrù lọ́wọ́ tí ẹ bá tó gbé yẹn lé lùsẹ̀ lé yẹn wọ́n ọba aládàá yòókù dé yẹn bá gbà èèyàn fara bọ̀ sàájá bíbẹ́ yóò gbé gbọ́ àlọ́ ó lè sọ fún lè mọ́ mọ́tò bá fẹ́ gbà sí. ẹ bá sàfihàn.